pẹ̀lú yọ̀ǹda ọlọ́wọ́ bá àlejò ọlá àwọn àtẹ̀síwájú nínú tẹ̀síru suratu lukman eléyìí tí à ń bá bọ̀ wá. ní èyí tó kọjá káyà tí a ti dúró òun náà níbi tí ọlọ́wọ́ bá àlejò ọlá ti sọ wá ní àyà ẹlẹ́ẹ̀kọkànlélógún níbi tí ọlọ́wọ́ bá àlejò ọlá ti ti ń júwe àwọn ìdẹ̀ra rẹ̀ eléyìí tó ṣe fún wa eléyìí tó hàn ní àtẹ̀léyìí tó pamọ́ lẹ́yìn tó ṣe wípé àwọn àdẹ́rà yìí a lè kà tán o a lè ka ìdẹ̀ra ọlọ́run bá tán ọlọ́run sọ láwọn àyè tó pọ̀ ní alukur'an nínú wa in ta'uddu ni'matallahi la tuhsuha ẹ bá ní ká ẹ máa ka ìdẹ̀ra òun ọlọ́run tó ń ṣe fún yín agbára yẹn ò ká kẹ kà tán o wàláyé bó ti ṣe rí òun gbogbo ẹni tó bá mọ nírò lóòótọ́ yọ máa yí pé ìdẹ̀ra ọlọ́run ó pọ̀ eléyìí tọ́nà sí fún wa pẹ̀lú gbogbo àwọn àlàyé eléyìí tí àwọn àfáà mú wá lórí ẹ̀ tá a sì fúnra wa nínú tẹ̀síìrù tó kọjá sọ́mùrì yẹn náà ni wípé eléyìí tó fojú hàn kedere báyìí táwa náà rí nínú ìdẹ̀ra ọlọ́run ọba tó sì fún wa àti táwa gan ò lè tiẹ̀ lè tí ó wà físíkà tó sì pẹ́ nínú ìdẹ̀ra ọlọ́run ọba ni lọ́dọ̀ tiwa kò sí nǹkan kan tí wà físíkù lọ́dọ̀ ọlọ́run ọba ṣùgbọ́n lọ́dọ̀ tiwa àwa lè máa wò pé a lè má rí nígbà tí èèyàn bá ṣàfẹ́kù lílo ọ̀kan náà àwọn nǹkan wọ̀nyí lọ́gọ̀ọ̀rọ̀ tó máa máa yí pé dẹ̀ra ni ọlọ́run ò má jẹ́ ọjẹ́ sí pé gbàtà bá ṣàfẹ́kù rẹ̀ látò mọ̀ pé ìdẹ̀ra náà ti fún wa o nígbà tọ́lọ̀ bá gbá ìdẹ̀ra kan tó ti fún ni mú ìgbà yẹn nìyẹn ó rí i pé ah, ìnira ń bẹ́ẹ̀ bí nǹkan báyìí èèyàn fẹ́ sọ̀rọ̀ èèyàn fẹ́ hàn lásán tó hàn jáde yọ máa pé ìtẹ̀ra ni kéèyàn sọrọ káti gbọ́ra wa. téèyàn gbé apá tí ò ṣe gbé yọ pé ìtẹ̀ra ni ká gbé apá sókè kó sì ma gbé èèyàn mọ̀ pé ni bá a ṣe ń rí náà èèyàn mọ̀ pé ni téèyàn lè dárìn èèyàn mọ̀ pé ìdẹ̀ra ni nígbà téèyàn bá rí ẹni tí ò lè dá rìn lẹ̀ fúnra ara wa là ń fi ọwọ́ wá gbé oúnjẹ là á fi ń jẹun mi àtọ̀wọn kan náà àwọn ọmọ mi kan ń sọ̀rọ̀ ní ìjẹta wọ́n á pé báwo tiẹ̀ ni ara dádì wọn pẹ̀lú ọwọ́ tí sickness wọn fọwọ́ bà níjọ́ sí. Si mo ní báwo ni tí wọ́n ti ń gbé à ó òun sì lè gbé dáadáa òbí sí o níta ti ń sọ yìí nísìnyí ó ti ń tó sùn mẹ́fà àbí kó ju bẹ́ẹ̀ lọ báyìí. ìsìn wọn àti ilé ìfi ọwọ́ yẹn wọn àti ilé fi dájọ fúnra wọn. wàdí wàá bẹ̀rẹ̀ wàá lóyún fún díẹ̀ pé kò torí wọ́n ti ń gbà nǹkan mú báyìí náà mo ní sẹ́ wọ́n ti wá sí ń jẹun àrárá o wọ́n ti fi jẹun wọ́n sì ń fi dìwọ́n náà ẹni tó ti ń fọwọ́ jẹun fún rẹ̀ ẹni tó ti ń lo ọwọ́ fún ẹ láti fi ṣe oríṣiríṣi nǹkan tó wù tó tún wá di wípé kí n tọ̀hún ò lè lò fún rẹ̀ bó ti tọ́ àti bó ti ìyẹn ló bá lọ jẹ́ pípé ọlọ́run bá lè pe ọlá ó jẹ́ ká mọ̀ yìí pé ìdẹ̀ra tóun ṣe fún wa kò kéré o ṣùgbọ́n tọkàn wá yani lẹ́nu jù ni wípé àwọn èèyàn jẹ́ olùtakò ìdẹ̀ra ọlọ́run ọba náà láì sí ẹ̀rí kan tí wọ́n fẹ́ mú wá kò sí ẹ̀rí kan ìmọ̀ kan tí wọ́n lè mú wá táwọn aṣọ yìí pé eléyìí ló fà á tí wọ́n fẹ́ máa fi ja ìdẹ̀ra ọlọ́run ọba àwọn tó ń fi máa jà níyàn kò sẹ́ẹ̀dì kan tó fẹ́ mú wá ọlọ́run ọba àlekọ́lá ó fìdí eléyìí múlẹ̀ fún wa bákan náà nínú sọ́lá tó kà kọjá àbí nínú àyà tó kà kọjá ń jẹ́ kó yé wa yìí pé ọ̀rọ̀ táwọn kan máa ń sọ yìí pé ń ta bá bàbá ńlá àwọn tí ń ṣe ni àwọn òsì níbi ilẹ̀ gbogbo tó wù ká ẹ lè máa wí obìnrin fi hàn wáyé pé ọ̀rọ̀ yẹn lọ́pọ̀lọpọ̀ gbà ó máa ń fi síbi kúfúrù kódà ó máa ń fi sínú ṣíríkù pé táwọn bàbá wọn ń ṣe yẹn ọ̀gọ̀rọ̀ ẹnu lànà èṣù ni èṣù ni ọwọ anífẹjẹ fi ilẹ káṣí lọ mọ ìpè èṣù sáré yẹn ìdí nìyẹn torí ọba ọba àlejò ọlájọ fún bí ńgbà máa níyàwó ẹ̀yin tẹ́ gbà mí gbọ́ lódodo ẹ tún páyàwó ọlọ́run ọlọ́run ọba àlejò ọláńtò wá sákìyèsí ni ká lè mọ̀ yìí pé bí tí nǹkan ò lè jẹ́ olùsìn lọ́wọ́ ọba tó mọ̀rò pé sùn ò lè wọlé síbi ẹsẹ̀ ọlọ́run tó ló ń sìn náà níbi ìsìn náà tó ló ń sìn náà lè sùn ó ti mú ọ ibi tí ó gbé wa náà nìyẹn nítorí ọba ń sè yẹn náà lè sùn ó gbé wa ló bẹ̀rẹ̀ kọ̀ǹfìsì rẹ̀ kó kó o sì máa tẹ̀lé o kó o sì láti gbọ́dọ̀ sọ́ra káàkà máa wò pé àti ṣètò ọlọ́run lójú wa ibi ọ̀nà tó olóòtú ṣètò ọlọ́run náà ni ó ti jésù ó ti gbé ìsì ẹ̀ tọ́fẹ́ kó ṣe wá torí ìdí eléyìí ọlọ́run bá àlejò ọlá sọ àṣírí èṣù fún wa níbi táwọn ló fà lóye pé ẹ máa kíyè sára ń gbogbo gbà ó ní ti dáa rẹ pé àrárá àwa ti mọ́ tán àwa níbo ẹni tó wọn ò sùn tó wọn ò wo tóun ti di pé látara baba ńlá wa lòun ti sórí ibú à kò ní dákẹ́ o àwa làwa náà nígbà o gbogbo ọ̀nà ni ọmọ sán o gbogbo ọ̀nà ni ọmọ sán pé ọwọ́ òun gbọ́dọ̀ bá wọn ni ọwọ́ òun gbọ́dọ̀ bá wọn ni làwa náà òfin nídìí kíni làfin ní dákẹ́ ọlọ́wọ́ bá rí kíláàsì sọ àṣírí ẹ̀ fún wa pẹ̀lú ògbọ́ ọlọ́run lénìí bí ayé àtà ti bẹ̀rẹ̀ fúnà ní ayé alẹ́ kejìlélógún ọlọ́run ọba ọba àlejò ọlá ó tún fẹ́ máa ṣàlàyé fún wa ń bí yìí pé ta lẹ́ni rí táwa ti pẹ́ àyè nìyẹn pé ta lẹ́ni rí ta lẹ́ni tó ń ṣe dáadáa àtẹ̀ntó wá ṣe eré àtẹ̀ntó ṣe bí ọlọ́wọ́n bá lè pẹ́ ọlábẹ́jẹ́ kó ń kálukú wa náà káàmọ̀ yìí pé gbogbo wa náà ọ̀dọ̀ wọn ọlọ́run láti bọ̀ tán gbogbo wa o ọ̀dọ̀ wọn ọlọ́run òun ni àti bọ̀ tán gbogbo wa tọ́lọ́mọba wa ń sọ bẹ́ẹ̀ fún wa yìí pé ọ̀dọ̀ wọn là ń bọ̀ ìtumọ̀ rẹ̀ ni tó ń kálukú wàá gba ìsan o gbogbo tó ń kálukú wàá ń ṣe lọ́kànkán táyé ń rí i pé ń tà ń ṣe rèé sọ́dọ́gba lọ́kàn wa náà bẹ́ẹ̀ àbí à ń ṣe káyé ọmọ sọmí lẹ́nu àbí à ń ṣe ntòsọmọ láníyàn míì tí èsì torí ọlọ́run àbí kí n ló ń kálukú wa náà ń ṣe ní kọ̀kọ̀ ọlọ́run ọba àlekè ọlá tó jẹ́ ká mọ̀ yìí pé kò sí kan tó pamọ́ ọlọ́run tó jẹ́ ká mọ̀ yìí pé níbi àyà yìí ọlọ́run tó fẹ́ fi ànẹ́bì àtàwọn tí wọ́n bá dúró lórí ìlànà tànẹ́bì òun ọlọ́run tó fẹ́ jẹ́ ká mọ̀ yìí pé ǹǹ orí òdodo lẹ wà tẹ́fẹ́ wá fẹ́ máa ṣe ìṣe jọmíjọmí ọmọ téèyàn padà bídò kúròrò ẹ̀rí àbá wọn á ní jọmíjọmí ọmọ òkúròrò lèèyàn dáa àní ọmọ ṣe báyẹn má bó ti yẹ kọ́ ọmọ ṣe rè ní àmọ́ra gbogbo gbà yóò sì dòkú rorò kódà ayé ọbẹ̀ máa dé wàhálà tiẹ̀ pọ̀ èsè ó jẹ́ ayé ó sinmi ọ̀rọ̀ àdìjẹ́ náà ọ̀rọ̀ àdìjẹ́ náà ọ̀rọ̀ àdìjẹ́ náà sáà ní sáyé náà ni ayé ó ti wá ẹ máa ló ń tọ̀ sí pé gbà tó wò tiẹ̀ níkan gbogbo èyí tó rí bẹ́ẹ̀ ọlọ́wọ́ bá àlá ọbẹ̀ fúra bẹ́ẹ̀ lọ́kàn balẹ̀ yìí pé ọ̀ gbogbo ẹni bá wí fún tí ò bá gbọ́ ẹ mẹ́jọ yìí wọn kó bànújẹ́ bẹ́yìn ẹ mẹ́jọ kó bànújẹ́ báyìí torí pé nkálukú wọn náà padà wá sí kíni o wọn padà wá gbẹ̀sán wọn sì máa kọ̀kọ́ nkálukú wa. lórí ìdí eléyìí ọlọ́wọ́ bá àlejò ọlá ń ṣàlàyé fún wa nínú àwọn àyà yìí láti lè máa àlàyé àwọn ẹni tó bá dúró lórí la ilaha illallah ọlọ́wọ́ bẹ́ẹ̀ jẹ́ ká máa yìí pé ẹni ọ̀la ni wọ́n ìjọba ìdàrí kìí tí wọ́n sì ń sin ọlọ́run ọba lọ́kàn ṣoṣo pẹ̀lú òfin tọ́lọ́run ọba àlejò láníká fi sìn wọn eléyìí tó wá lórí ahọ́n ànábì sallallahu alaihi wasallam bákan náà ọlọ́run tó jẹ́ ká máa ọlọ́run tó máa fi díẹ̀ múlẹ̀ ń bí nípa ọ̀rọ̀ àlìkìyámà pé àlìkìyámà wà o bákan náà ọlọ́run ọba àlejò láti fẹ́ jẹ́ ká máa nínú àwọn àyà tó tẹ̀lé nípa pé àwọn olùmọ̀rògún pẹ̀lú ọlọ́run náà àwọn lárúbáwá àná àwọn náà gbàgbọ́ kan oṣù lọ́lọ́run o ṣùgbọ́n bí kò wọ́n sin lọ́wọ́ báyìí ibẹ̀ ni wọ́n ti yàtọ̀ lẹ́yìn tó yẹ pé sìn sí bẹ́ẹ̀ náà lé ní rí bẹ́ẹ̀ náà àwọn èèyàn lé ní o rí bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ náà àwọn èèyàn lé ní o kódà ẹlòmíì ọmọ rẹ rẹ pé ọlọ́run náà lòun ó lòun ń sìn ó sì mú orogún pẹ̀lú ọlọ́run kọ́mà láti sọ fún ẹ bá ti sọ àwọn oríṣiríṣi fún wa rí ẹlòmíì wọn máa kírun wàláì ṣètọ́ni ti ti jòkó tì kò níjó ní ládàá kankan náà títí ẹlòmíì ṣètọ́ni ọ̀nya àwọn iṣẹ́ kan fún láti ṣe òun sì máa rò wípé àtìrítọ́ náà náà ni lóríṣiríṣi tó kún tàbẹ́ torí ìdérè ọlọ́wọ́ bá àlejò láǹsọ̀ kan ọdún bẹ́ẹ̀ láìmí náà ṣètọ́ni rọ̀jìm bismillahir rahmanir rahim. ومن يسلم وجهه إلى الله وهو محسن فقد استمسك بالعروة الوثقى وإلى الله عاقبة الأمور ومن كفر ولا يحزنك كفر إلينا مرجعهم فننبئهم بما عملوا إن الله عليم بذات الصدور <clears throat> نمتعهم قليلا ثم نضطرهم إلى عذاب غليظ ولئن سألتهم من خلق السماوات والأرض ليقولن الله قل الحمد لله bala akẹsàrùhùn láyà àlẹmùún lìláyé má fi sámà wá ti wọn ọr inna allah wal ghaniyul hamid ọlọ́wọ́n bá bá àlékè ọlá ó ń sọ fún wa nínú ayé yìí pẹ̀lú wa man yuslim wajhahu ila allah wa huwa muhsinun ọlọ́run ọba àlejò ọlá ń sọ fún wa níbí pé ní wà máa ń yí síwájú àwọn ẹnikẹ́ni tó ṣe yí pé ọba jupájú sẹ́ẹ̀lẹ̀ fún ọlọ́run ọba wà máa ń yí síwájú àwọn ilá lọ ẹnikẹ́ni tó ṣe yí pé ó jupájú sẹ́ẹ̀lẹ̀ fọlọ́run ọba ìtumọ̀ rẹ̀ ni wípé ó ń tọ̀hún ó dájú kọ́tọ́ lọ́wọ́ ọba ṣíṣe tó pé nínú àyà yìí yuslim arírì wáyà kan tó ṣe wípé òun ka tiẹ̀ ní yusalem àbá ìmọ̀ mú kó tọ̀bí wọ́n mú wá bẹ́ẹ̀ wọ́n ní àtìkéní àtìkejì náà ó jọra wọn ṣùgbọ́n ìtọ́wá fi wọ́n ní ilá anna tẹ̀dẹ̀ẹ́r lè tẹ̀kísìr pé òun ṣe nǹkan yẹn lọ́pọ̀lọpọ̀ kí ni ìṣe lọ́pọ̀lọpọ̀ yẹn ìyẹn ni wípé gẹ́gẹ́ bí ìtumọ̀ tó mú wá pé aslam tó wájú ìyàlélá mo dájú mi kọ ọ̀dọ̀ ọlọ́run ọba mo gbà wípé òfin tí mo fẹ́ ṣe lẹ́yìn tọ́lọ́run bá fẹ́ ṣe mo juwọ́ ju sẹ́lẹ̀ fọ́lọ́run ọba yányán ṣe záàtàwù ànáfsàwù záàlì máa ń lè láà gbogbo ara òun ọlọ́run ọba gbogbo ara òun òun jùlẹ̀ fọlọ́run ẹ̀mí òun òun jùlẹ̀ fọlọ́run àìsáàlì máa ń lè láì fáàlì sọ́nla òun ò ní sin kankan àbí torí ọba lòun fi ṣe o ọlọ́run wa ní gbogbo ẹni tọ̀hún tó bá lọ sẹ́rí sọ́dọ̀ òun ọlọ́run ọba yẹ́nyẹ́ wá o àmúhùn sínú ọ́n. tó sì jẹ́ sí wípé háàlù nìyẹn háàlù gbà tó lóun sẹ́rí sí tọ́lọ́wọ́n bá tó ń ṣe tọ́lọ́wọ́n báyìí wá wa mọ́ sínú ó ń ṣe nǹkan yẹn ní ti dáadáa ìsánù tọ́lọ́wọ́n bá ọlá ń sọ ń bí òun lè ta àmọ́ káfọ́nà gbogbo gbàtà di sọ fún wa nígbà tí wọ́n béèrè lọ́wọ́ béèrè béèrè ńjọ́ àná pé tánàbí sọ̀tí ń jẹ́ islam fún torí àsìkò wa àkùbẹ́rẹ́ni ánìlì imán anábì tó sọ fún ọ wá ní àkùbẹ́rẹ́ni ánìlì ihsan anábì sọ fún kílà anábì pé ní ihsan ìjọ náà anábì ní à ń ta abúdá lọ́ha kà á ní ká tàrọ́ ò fáyín lámù sẹ́kùn tàrọ́ fáyín na ò yàrá hada wúwa gáyàtò lè ihsan gáyàtò lè ihsan nìyẹn. mina yíyá ti là ó ní kó ṣe sin ọba àbígbà tó lọ́run wò báyìí gbogbo ẹni tí wọn máa sin ọba àlékè ọlá ń wò náà ń ọba báyìí ọma sin ọba tí yẹn wípé yá gbogbo ń lọ́ à bìí máa ń ṣàrọ́ à àlá lisani nàbí yìí irú ẹni bí ó máa sin ọlọ́run pẹ̀lú tọ́lọ̀ ń sin lófin lẹ̀ fi ẹbí sìn ní irú ẹni bí ó máa sin ọlọ́run pẹ̀lú tó wá lórí ló ní kábẹ́lẹ́ ìsìn kò ní jákè ẹni tí ó sọ yìí tí ó máa lè wá àwọn kan àwọn oríṣiríṣi kún ti tí wọ́n sọ pé nǹkan ọ̀dà ẹ àwọn lè wá àwọn títẹ ẹlẹ́mọ̀rin nǹkan mi nínú alukur'an tó sì jẹ́ pé ẹ̀sìn ni torí pé orí ahọ́n ànábì láti gbọ́ orí ahọ́n ànábì láti tọ̀ ẹ wà ní ẹ bá ka láti sọ́nàtò fatia dé sọ́nàtò náà ní tí wọ́n ń sọ yẹn ẹ̀ lè rí bẹ́ẹ̀ àdìsí ànábì mélòó ló kà kébí ń sọ pé nǹkan yẹn fẹ́ sí ń sọ pé nǹkan yẹn tó wà wọ́n sọ yẹn àwọn lè ṣe torí ìdí eléyìí jẹ́ máa. bọ́bá wá lórí wípé ní sàrọ́ ńlọ́wù ọlọ́wọ́ bá lè fi ọlá pé lófin ó tún gbọdọ̀ jẹ́ ìbámu náà aláàlísá ni nàbí sallallahu lórí ahá nàbí ni o. torí pé ṣe páàmù wa lọ fáwọn kan jọ́ọ̀gì ẹ̀sìn wa ìpínpá àti bàbá kan ti máa ṣe ń hàn. bàbá yẹn lè ṣe sẹ́ni tí ó lè ṣe lẹ́bi sọ́njọ́ kan yín pé kólúlò yóò kábi wa yọ̀rọ̀ ìlàsọ́ ìlú ha àdàlẹ́ kọ́bẹ̀ màdínà yìí wọ́n rà bá wa máàmá nìkú wa ń jọ náà ó sì wà ní tòsí sàárì ànẹ́bì ń wá ń sọ yìí pé kólúlò yóò kábi gbogbo yẹn ló lè sọ̀rọ̀ ká sọ yìí pé ọ̀rọ̀ tó sọ yìí àá lò wa yọ̀rọ̀ bàbá ìsúnwó ọ̀rọ̀ rẹ̀ wò táàrí pé kò bá wa lára táàrí lórí nǹkan mẹ́rin tó lè mọ́ba yẹn lára mu ṣùgbọ́n ó sì ṣe déédéé nú ẹ̀sìn nítorí bá ṣe déédéé nú ẹ̀sìn tó bá ti ní ìkànsí náà wọ́n gbà náà nì kọ́ra bí bàbá wò lára mu. àbá mi máàlì tiwa ni kúlù yóò hàn gbogbo yẹn ló lè sọ̀rọ̀ tá a bá wò dáadáa bá ọ̀rọ̀ rẹ̀ ṣe déédéé lóòótọ́ tá a sì máa lò. a sì lè wí ọ̀rọ̀ ẹni wò kọ́ ṣe kájọ pé hàn tiẹ̀ wọn ni ilà sọ́hìbà àdàlùkọ́bù àyàfi ẹ̀tọ́ wà nù sàárè yìí nìkan láàlè dọ̀rọ̀ rẹ̀ nù. sàdúntàn ànábì sallallahu alaihi wasallam òun ní sọ. torí ìdí eléyìí ló fi jẹ́ sí wípé ihsan tí ànábì sallallahu alaihi wasallam júwe fún àwọn nípa pín ihsan pé ká máa sin ọlọ́wọ́n ọba gbígbà táwọn wọ ọlọ́wọ́n ọba báyìí. ànábì wa ní táwọn ọba ká gbé sínú làákà ìwà ká mọ̀ yìí pé ọba àwọn òkùnkùn rí wa ilẹ̀ nígbà tó ti wá ń rí wa ńkọ́ la máa fi àpèjúwe kámẹ́rà la máa fi sàpèjúwe fún wa gbogbo gbà nígbà tí ọba wà níwájú aláṣẹ kan a máa fi àti sàpèjúwe pé ọ̀pá kò sí nítorí kò ṣe yẹn ó ṣe gẹ́gẹ́ o ó ṣe bó ti ní kò ṣe. bákan náà kò sí bẹ́ẹ̀ lóòótọ́ ṣùgbọ́n o ti rí kó ti sẹ́ẹ̀tì kámẹ́rà sí ọ tó ń wù ẹ́ dákun sókun ṣe ń tó yàtọ̀ sí. èèyàn ṣe máa rí kámẹ́rà kọ́ wa máa ṣe pèlè ẹni tí yóò wo kámẹ́rà olórí burúkú ni wọn kò ní ta fún wa tó ti ní pé kámẹ́rà yẹn bẹ́ẹ̀ o tó bẹ́ẹ̀ kọ́ sọ bẹ́ẹ̀. ìlànà tó wá rí bẹ́ẹ̀ ládùúgbò kámẹ́rà tọ́lọ́ ìwọ gan fúnra rẹ kámẹ́rà rẹ ojú rẹ náà ń ka ń ka tó ń ṣe ojú rẹ fúnra rẹ kámẹ́rà ni tó ń ka tó ń ṣe lẹ̀ ọlọ́wọ́ bá a ní kọ́lá tó gba ilé ìfún aná àlùkò káyìn alizamnau tọ́ ìrà òfin olókè tọ́ òun yẹn tọ́lọ́wọ́ bá a ní kọ́lá tó tó rẹ náà ni kámẹ́rà ti rẹ náà ni kúlù ìnzáni àlìzámúná wùtọ́ ìrọ̀ ògùnmọ́dá fi ònúkì ì. gbogbo ń kájú wa náà láti fi ó ti sọ àwọn àtọ́kọ̀ lọ́nà láàyè mí náà. pípẹ́ ni wà máa yẹ bí dùnmí ń ka olé ìlà àlàdé yín lọ́kì ìbọn àfi gbólóhùn kan wáyé lójà lẹ́nu yìí àyàfi káwọn mọ̀láyíkà tí ó kọ́ lé wa. ìdàn táwa ti wá mọ̀ yẹn ká sì mọ̀ pé wọ́n ń wa wọ́n wa. àwa náà máa sin ọlọ́wọ́n bá òun bí ìgbà tá à rí ọlọ́run ọba náà ọlọ́wà ní gbogbo ẹni tó bá yájú pé bí ti ń sin lọ́wọ́ ọba nìyẹn ó ju pẹ́jì sẹ́ẹ̀lẹ̀ fọlọ́wọ́ ọba yányá irú ẹni bẹ́ẹ̀ ó ń sì ń ṣe bí tó ń rí ọlọ́run ọba yìí bá kọ́ jìn kàbí náà tẹ̀lé wọn sọ irú ẹni bẹ́ẹ̀ ló ti di okùn abilul ńkọ́ bẹ́ẹ̀ ó ti gbá okùn kan tó وإلى الله عاقبة الأمور ọlọ́ni kó gbàlùkù wa náà ká lọ mọ̀ ó wípé ní ọ̀dọ̀ òun ọlọ́run ọba òun ni àtibọ̀tán gbogbo wa gbogbo àlámọ̀rí wa a bá lọ ta a bá bọ̀ náà ọ̀dọ̀ gbogbo ẹ̀ ń padà bọ̀ o ǹjẹ́ èmi tí mo ń bá déwájú ọlọ́run ìwọ tí wọn náà ń gbọ́ mi kí lẹ́rù tó ń ti ilẹ̀ tó ọbẹ̀ gbé déwájú ọlọ́wọ́n bá ìyẹn ọlọ́wọ́n bá àlejò ọlá kò wá sákìyèsí sẹ́wọ̀n yìí pé nígbà tí bàbá bá sọ wọn pé ọ̀dà gbogbo yẹn bọ̀ wá bá mi ń lé gbogbo yẹn bọ̀ wá bá tí a bá sọ yẹn ó ká lóko lóko yẹn ẹ ṣé kèké fún wa kó bẹ́ẹ̀ ó ti ní nǹkan tó ń bá délé tí ọ̀rọ̀ bá béèrè lọ́wọ́ ń lọ́kọ̀ọ̀kan ó ń ti ní kwérì tí ó béèrè lọ́wọ́ rẹ̀ nìyẹn ntọ́gbà wọn béèrè lọ́wọ́ rẹ̀ ó ń ló ti máa yẹ wò kálẹ̀ pé ṣé tó mo ti ní nǹkan tí mo tí a bá yẹ fẹ́ bá mi wí. ilẹ̀ irú ẹ̀ náà lọ́wọ́ bá wa sọ. ya kí wàá tó lè ẹni òun ọba n'iwaju níwájú ọlọ́wọ́ ẹni tó sì ṣe òun náà níwájú ọlọ́wọ́ bá yìí ọlọ́wọ́ bá àlejò ọlọ́wọ́ fi wa máa ń ọlọ́ni gbogbo ẹni tó bá yà láìmoore gbogbo ẹni tó bá yà láìmoore sóhun ọlọ́wọ́ bá kátó lọ ayà yẹn ẹni ìta sọ gbogbo ẹ̀ أبو تفسيرني يخبر تعالى أن مرد الأمور كلها يقضي فيها بما يشاء wọ́n ní ká lọ́ọ́ mọ̀ ẹ́kọ́ náà ọba àlejò ọlọ́dàájọ́ lórí gbogbo ọba ti wù ú tó bá ti wá rí bẹ́ẹ̀ fàlìyòfà wíìt àlàáfíì òmùra òkúlà òkúlà àlèlà wọ́n ní tí ẹ kárí mú nínú àyà yìí ni wípé pẹ̀lú ntọ́sọ lókè lákọ̀ọ́kọ́ òun lọ yẹ kábi ṣe déédéé kókó kálukú wa kájú pájú sẹ́lẹ̀ fọlọ́wọ́n ọba yẹnyẹn nítorí wọn bá fẹ́ káwọn nìyẹn nígbà tó bá sọ fún wa pé wà ilà lọ í àkóbá pẹ̀lú òmò gbogbo àti bọ̀tán àlámàrí ọ̀dùn wọn lọ́wọ́ náà ní bọ̀ tó bá ti wá rí bẹ́ẹ̀ ìta ń lò láyé náà kájú wọ́jú sẹ́lẹ̀ fọlọ́wọ́n kábíyá gbogbo àlámàrí wa lẹ̀ fọlọ́wọ́n káwọn ọmọ fọlọ́wọ́n bá bàá káyiri rẹ̀ wò pé eléyìí tí mo ń ṣe yìí tọ́ bá tọ́lọ́wọ́n bá mu tí ò bá ti bá tọ́lọ́wọ́n bá mu kájú lẹ̀ nìyẹn torí kọ́lọ́wọ́ bá nígbà lánìkẹ́ni owó kúkú fún kálukú wa pẹ̀lú a gba yìí rí bẹ́ẹ̀ ọlọ́wọ́ bá mi ọba àlekè ọlá ò tún sọ fún wa níbi pé wà máa ń gbogbo ẹni ya láì gbogbo ẹni tọ́ba fi igbá ọba mẹ́lẹ̀ òun ni ya láì mòore pẹ̀lú adúlù gbogbo nǹkan bá ọlá ṣe fún wa yìí nínú àwọn ìdẹ̀ra eléyìí tó ń ṣe fún wa wá ní gbogbo ẹni tó bá sa láì tó bá yẹ láì múre torí pé ti ń jẹ́ kúfúrù òun náà ni ádámù ìsèmálù ní ìmọ̀tìláì fi tọ́ àtìlà fi tọ́ àtìlì òun náà ni kéèyàn wọn lo ìdẹ̀ra ọlọ́run tó ṣe fún wa níbi ìfìtẹ̀lé tiẹ̀ téèyàn bá ti lo ìdẹ̀ra ọlọ́run tó ṣe fún wa níbi ìfìtẹ̀lé tiẹ̀ pàpẹ́ pé ọ̀yà láì múre náà nìyẹn ọlọ́wọ́n bá lè kọ́ lọ́wọ́ ń sọ fún wa ń bẹ̀ yí pé gbogbo ẹni tóun bá ti wá ya láì múre òun tiẹ̀ ó ń ṣe nǹkan míì yàtọ̀ sí tọ́lọ́wọ́n bá ní ọgbára lé nǹkan míì yàtọ̀ sọ́lọ́wọ́n bá ọlọ́wọ́n bá lè kọ́ irú àwọn èèyàn bẹ́ẹ̀ fọláyà zọǹkà kúfúrú ìrà nẹ́bì má jẹ́ kí ìwà kúfúrú rẹ̀ yẹ. má jẹ́ kí ìwà aláìmoore rẹ̀ yẹn má jẹ́ kókó bà mí jẹ́ òun la sọ̀rọ̀ ẹ̀ kan ìpè ní gbogbo ẹni tó bá múra múra kẹkẹkẹ lórí ọ̀rọ̀ àlámọ̀rí àwọn èèyàn àwọn èèyàn á fi sọ lẹ́nu pé ṣe wàhálà tiẹ̀ náà pọ̀ àhẹ́sẹ́ kẹ́ni ti kú náà ni ti kú bá wa láyé subhanallah àyè náà sọ̀rọ̀ tí ọ̀rọ̀ tẹ́ ẹ pé tí a bá gbèsè kẹ́kọ̀ọ́ bá ṣùgbọ́n ọba àlejò láti jẹ́ ká mọ̀ ọba tó yẹ kó òun lọ dá ikú òun ló sì dábí tẹ́ ń lọ ó ti sọ fún wa àtẹ́bí ẹ̀yin tí wọ́n wá sọ bẹ́ẹ̀ ṣẹ́bí ẹni tó jẹ́ tíṣà fún kọ́mọ ní skul nítorí lọ́pọ̀ tíṣà ti lè kọ́mọ náà ní wípé stéèjì tọmọ stúdẹ̀ǹtì yẹn wà òun náà ti gbàgbẹ́ kọjá ní kílókù yóò lè sọ ìtì bẹ ní lẹ́gùn tó ń wà yẹn yóò lè sọ́mọ́ yẹn bó ti yẹ kó ní bó ti yẹ kó ní lé o wọ́n àwọn challenges ọmọ fèsì lé o kí wọ́n alábẹ́jọ pẹ̀lú ẹni tó dá challenge tí ó máa ṣẹlẹ̀ sí yàn ọba tó dáwọ̀ gẹ́gẹ́ fún rẹ tóun ni wà á ní mọ̀ òun ni onímọ̀ tó tọ́ yẹ kó ṣe òun ni onímọ̀ ọ̀nà àbáyọ problem tó yẹ kó lè máa sọ́mọ́ bá lè máa sú yọ ọlọ́wọ́ bá ní pẹ̀lú sọ ilé ìfẹ́ nìkan kan wa o. ìpèní wa máa ń kábàárọ̀ gbogbo ẹni tó bá yẹ láìmoore fàlàyà zunka kufuru ìdá nẹ́bì má jẹ́ kí kúfúrú rẹ̀ yẹ má jẹ́ kó kó bá ànújẹ́ bọ̀ má jẹ́ kó ìrẹ̀wẹ̀sì ọkàn bá ọ. ilẹ̀ iná máa rí jìn òun fánù náà bí òun bí mọ amílù ọlọ́ni ọ̀dọ̀ àwọn ọlọ́wọ́n bá náà wọ́n yunabi ohun bi ma amelu ama wa fún kálukú wọn nírò pẹ̀lú tí wọ́n gbáyé ṣe. abotafsir wọ́n ní ìfún wọn nírò tí wọ́n gbáyé ṣe yẹn sáàkà máa sọ fún pé o ti báyìí o ti báyìí lásán ni ìyẹn kọ́ ayé yújìzá olóòn bí ma amelu wọ́n a máa sẹ̀sán kálukú tó se déédéé tó kálukú se láyé wọ́n máa gbẹ̀sán rẹ̀ ìtumọ̀ rẹ̀ náà yẹ o tí bá ti ń fún ọ lérò kó síbáyé síbáyé ẹ̀sán rẹ̀ ńlọ fẹ́ gbà o. làbá àti wọn ti nàti àpò àpòfà látẹ tó bẹ kátẹ kàgọ ẹrọ ṣe iye yẹsùrùkà fẹlẹkìyà mẹtì ẹ ń tààrọ wọn yẹsùrùkà fẹlẹkìyà mẹtì ẹ ń tààrọ wọn fàlàtẹ tó bẹ kátìkà má ti kọ nǹkan pẹ̀lú láìsí rẹ gọ́ ẹ̀rọ ṣe iye àyàfi nǹkan káyìí náà nìkan kọ́lẹ̀ kéyìn kan náà yẹsùrù ka fẹlkìyàmẹtì ń tààrọ wọn yẹsùrù ka fẹlkìyàmẹtì ń tààrọ wọn. tó yẹ pé tó bá dé wọn báyìí ṣé máa ń sọ wọn pé wọn lè ṣe báyìí ah, sínú rẹ wọn máa tòṣe kó dúpẹ́ o ní ríru eléyìí irú ẹ̀ ni ó ṣe o má jẹ́ ọjọ́ sí wípé etí wọn fi hàn án etí ó kó nira ni o. yadurruka fil qiyamati in tarawu tó jẹ́nira ńlá fọ nígbà máa fi wọn jọgbọ̀n lẹ́nu kìyàmà torí bí tẹlifí tí aa ṣé kí wọ́n tún kọ́ lẹ́yìn náà lẹ́ ọ̀la ni tẹlifí ọ̀ pariwo ní jọgbọ̀n lẹ́nu kìyàmà wọ́n ò tún mọ̀ pé lẹ́yìn náà tó wà ń bẹ́ẹ̀ wa wa wa òun ni wípé ó fi ààyè pé ó bá ti ń bẹ láyé tó ń mé lókè tó ń mé lọlẹ̀ ó sì lè túbà kó lọ tọrọ àforíjì tó bá kó tó tọrọ àforíjì síwájú òun ọlọ́run àtàìbù mìíràn dẹ́mbì kàmáńlá dẹ́mbà ìdáhùn náà ni ẹni tó bá tọrọ àforíjì síwájú ọlọ́run tó ní òun túbà ọlọ́run kò ṣe é má gẹ́gẹ́ bí gbà tí ò lẹ́sẹ̀ rí náà lọ́wọ́ bá àdéjọ́ aláwọ̀ sẹ́kẹ́ni tó bá ti gba tuntun wọn tọ̀ gbogbo táwa náà dé yìí gbogbo bí àwọn àṣìṣe tiwa náà àtàmọ̀ṣe wa ọlọ́run abẹ́ ọkọ̀ sọ̀tà foríjì fún wa o àtàwọn míì tí wọ́n ṣe sí wa lọ́rùn òbí mi bá ti bọ́ sáwọn ipò kan owó sáwọn nǹkan kan sí yẹn lọ́rùn ọrùn rẹ ni ó wà ọlọ́run gbogbo orú bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọlọ́run sàṣà bójú kò bá wa náà o kọ́ wa fẹsẹ̀ wa kó jẹ́ kẹsẹ̀ wa lè dúró lórí déédéé mọ́jẹ̀kẹsẹ̀ wa yẹ kó lórí dédé dìrẹ́ ọlọ́run torí pé kẹ́ni ìtọ́lọ́wọ́ bá àlekọ́lá ń sọ fún wa yìí wàláì ó ti ṣe é nípa èyí mà ṣe pé ó ṣe máa ṣe ọlọ́ni báyìí nà bí òkun bí mà báyìí nà bí òun bí mà ánìlù owó fún kálukú wọn nírò pẹ̀lú tó kálukú gbáyé ṣe o ọlọ́ni torí pé wọn lọ iná lọ́ à dájúdájú wọn lọ àlìmọ́ọ̀nù ẹ wo ìtọ́lọ́wọ́ bá àlekọ́lá ti gbé wá ọlọ́wọ́ bá rí kò sọ pé iná lọ àálímù ń àálímù ni tí bá tòkí nìyẹn tí bá bá alága ní ìtumọ̀ yẹn pé àálímù pé lè láàdọ̀ gbogbo tí bá ń lọ ní ìṣẹ́jú kò sí kẹsí wọn lọ́wọ́ bọ̀ mọ́mẹ́ lẹ́nu gbàtà sẹ́yìn tí béèrè lọ́wọ́ ẹlòmíì tó ẹ kó tó á ànìyàn ó sì tí a bá ti ń ta kọ̀ọ̀rọ̀ ànìyàn ó ní bẹ́ẹ̀ sùúrù àwọn ènìyàn bá kà ẹgbẹ́ ìṣe ẹ̀ lẹ́tí mọ́ra lẹ́nu fẹ́yìn ó ti gbàgbé ṣùgbọ́n ọba ẹ̀ ọba tó dá bóun ló ti wá gbàgbé òun ló dá àwa la ama ìgbàgbé ọmọ abadan ìgbàgbé ò lè ṣẹlẹ̀ sọ́nà ọba láíláí àwọn tó sì gbé sẹ́lẹ̀ lọ́wọ́ pé ẹ máa kọ́lẹ̀ àwọn ilé gbàgbé ìyẹn ló bá fi kó ń kálukú wa ẹsì já máa tọrọ àforíjì níbi àwọn ilé ìtaba ti sẹ́yìn kásì pinnu páàní padà síjà àwọn àìdámọ́ torí pé kíni ọlọ́wọ́ bá wà yìí náà lọ àlímọ́n ọba onímọ̀ ni o tí ń ma gbogbo ti ń ṣẹlẹ̀ nítorí kan síkè jósì máa mà ìlàkìyà mi sá yóò kún mà dìgbà tí gbogbo ọ̀tàn yẹn náà yóò mà mà lọ bẹ́ẹ̀ tiẹ̀ ni ó ní àlímọ́ bìdá ti sùdùrù dáàbì sòdò rẹ̀ nígbà títí bẹ́ẹ̀ nù báyà ń kálukú wa òun náà ọba mọ̀ èyí tó sọ síta gan òun mọ̀ tọ́kárí tí báwa làá lè mọ̀mọ́ sí mẹ́nu rẹ̀ ẹlòmíì òdìbò sí yẹn lẹ́gbẹ̀ẹ́ ẹ ti jọ wà ẹ jọ máa ẹlẹjọ lápẹjú ẹni sẹ́yìn fún ma wáyé ẹlẹjọ bẹ́ẹ̀ ṣe mítìn bì kan ẹlẹjọ bẹ́ẹ̀ sọ̀rọ̀ bì kan ní mítìn ẹni bá ti nílùú ẹ̀sìkẹ́sì kẹ́tí

bí pàtọ́ta àdùnnú bá gbé ẹ nígbà ìdí bẹ́ẹ̀ mẹ́ta àmọ́ láàbá náà sọ pé ní awọ̀fẹ́lẹ́ bonú àti kò jẹ́kẹ̀rẹ́ kò jẹ́ kárí inú afẹ́bí awọ̀fẹ́lẹ́ ò járí inú afẹ́bí. awọ tó wọ yìí jẹ́ àlérí egun bẹ́ẹ̀ nù bá ṣe fi kò ṣe sí náà bẹ̀lẹ́ tó rí ìdí bẹ́ẹ̀ nù ẹlòmíì subhanallah. tọ́lọ̀ bá tó àṣírí wò síta wọ̀láyà á mọ̀ pé ẹlòmíì ṣe yẹn rí ọlọ́wọ́ bá sọ gbogbo tí bẹ́ẹ̀ ń rẹ sọ̀rọ̀ pa ọ máa fi dúdú sínú ọ máa fi funfun síta ọlọ́wọ́ bá rí pẹ̀lú àlímọ́bì láti sùúrù rí gbogbo tí ń bẹ́ẹ̀ ń wa àwa ni ká lọ tó wá ṣe àwa ni ká tún ọkàn wá ṣe gbogbo ayé tó ń kálukú ń tó sínú ẹ̀mí ọlọ́ni ló máa pé òun kọ̀ ní ìlànà ayé tó ń kálukú ń wá fún ní díẹ̀ mbẹ́ ni o tó bá wù wá ọ̀rọ̀ wà á fún díẹ̀ mbẹ́ lánàá sọ wọn pé ayé ò fún táwọn èèyàn ń fún ayé ò sí ti ń rí gbà lọ́wọ́ àwọn èèyàn àá ó fún wàrà máa káàdì yìí fún wa ti táàdì lùjànà lọ màá táyé bá lè tọ́ ẹ pé fálù rẹ̀ fálù rẹ̀ bá lọ kó apá ẹ̀fọn kan ni ẹ wò bá ẹ bá bá níbi tí báyìí jẹun wa tó bá lọ kó fálù rẹ̀ ọ bá lọ kó apá ẹ̀fọn kan ni máa sàkọ́ mi ní a ṣùrù bàtàlìmà máa sàkọ́ káàbẹ̀ ọ̀ ṣùrù bàtàlìmà ọ̀bá tí rí a drop drop omi òjò kan báyìí àǹfààní ayé kan báyìí gèfèrè ọ̀bá tí rí ṣùgbọ́n gbàdúrà ìjà gẹ́gẹ́. kéèyàn ọmọ ọmọ kọ́lọ́wọ́ pàṣẹ kọ́lọ́wọ́ ṣe àdúgbò nǹkan wọ̀nyí kéèyàn ọmọ sọ pé òun ní ṣe tọ́lọ́hún kó sùnmọ́ lówó bẹ́ẹ̀ ẹ wá láyé òun tẹ̀ gẹ́gẹ́. ìwọ náà fúnra ara rẹ àbúrò rẹ ń sẹ́gun wà tí ní jẹ ó lè níbi àǹfààní kan lọ́dọ̀ rẹ fún. àwọn ah, náà sèrè ọkọ̀ bá wí kò lẹ́tọ̀ọ́ sí táwọn èèyàn fò lọ́lọ́run wa sọ fún àyìnlẹ́ òun lọ́mọ́tẹ́ òun kọ̀ lé lánàá gbogbo ń tó ló ń lé kí máa yọ òun náà tó ń sọ́n dààmú káàkiri ẹ máa wò ó subhanallah tẹ́lẹ̀ mi bá kú ẹ máa wá wò báyìí pé ah ah bàbá yìí ó ti ó ti ó ti ó ti wá bẹ́ẹ̀ mi ẹ ti gò láyé tó mo sì sáré sáré ó lọ léèwé ó kọ́ṣẹ́ ó ṣe business ó ṣe gbogbo ẹ̀ kí wọ́n á lè torí mú nílé ayé ọ̀hún o jàmá ẹ mọ̀ wọ́n lómi ìyá àkọ́sí náà lọ́kọ́ tó ti jáde láyé kò rí kọ́ parí ẹlòmíì ó ti wá kọ́ ẹ kọ́ méjì àbí mẹ́ta báyé ti pọ̀ tó yìí sẹ́nu tó rí mú mẹ́rin nù táríkì àwọn abàjẹ́ mọ́ lọ́wọ́ wàhánàlá bóyá àwọn èèyàn tí ẹ mọ oore tí mẹ́rin àlèkè àmọ́ ká máa sọ bá ànábì ti sọ wọn àkáwọn lè mọ̀ pé ní ti ń bẹ lálèkè àmọ́ kọjá àtàyè àlébìnrin ẹni tó gba tó kéré jù lálèkè àmọ́ ntó kéré jù pé ẹnì yìí lálùkì àmọ́ ẹ̀ tọ́gbà yìí ló kéré jù yóò tan seventy seventy ntí ẹni tó ní ntọ́ da jù láyé gbà nítorí pé ẹnì yìí ló ní property tó pọ̀ jù láyé òun ló lo ọlá tó pọ̀ jù láyé àlébi rẹ̀ ntọ́ gba tó kéré jù jòbìdà lùkì àmọ́ yóò sì ní tan seventy rẹ̀ ẹnì yìí ò ní àwọn aláàbọ̀ lọ pé ah ẹnì yìí ò rí nǹkan kan gbà ládìjẹ́ náà ah ìyá jẹ nígbà tí àtún jẹ láwọn kàtí ń jọ gbẹdàdì kí á mọ ní nǹkan tó wò ní wọn wà ní nǹkan tá a lè sọ pé ó ní tó ta jù láyé ó ní property tó pọ̀ jù láyé tan seventy ẹ̀ náà ni ọmọ jẹ tèmi gbẹdàdì kí á mọ kí wọn làwọn fẹ́ sọ pẹ̀lú ẹni tó ṣe dáadáa kí wọn sọ fẹ́ fẹ́ ni ó túmọ̀ sí pé nítorí kọ̀ọ̀kan gan ó ní yóò bẹ̀ tó ń wo ti ń kíláàsì náà yẹn gbọdọ ṣiṣẹ́ rẹ gbogbo ẹ̀ náà lè àni ayé tó ń lé ká pé òun pé òun ni o. ayé màtá á fi áàbì ìdúnìyà kọ̀ ní ìlànà ayé ti àjà ẹni gbà gbogbo tí wọ́n lò kékeré báyìí náà ni rí mú tó wá rí tó máa tọrùn ọlọ́ni á padà wá darí wọn ayé nòlìjì òhun fẹ̀lẹ́ ákérò ayé nàṣú òhun nígbà tí yẹn ń da ẹran á wà á dà wọn nítorí ìdàrí kìámà ìlà àdábẹ̀ẹ̀nì gọ́lì lọ síbi ìyà eléyìí tó nípa gọ́lì <laughs> ìyà tó nípa ẹ̀wọ̀n lọ́wọ́ wa ó túmọ̀ sí gbogbo ẹni tí ó bá ti gbáyé ṣe dáadáa gbogbo tí wọ́n á lékè láyé ọ̀hún náà bí ẹ̀ báyìí náà ni ó rí bẹ́ẹ̀ gbogbo tó ń kó lè láyé ọ̀láyé ò lè ní tán wọ́n máa pẹ́ wọ́n tún kùkì nínú ẹ̀ni kódà àwọn tí wọ́n lo private jet báyìí nìsín ó tún ní nǹkan tí wọ́n tún lé yóò tún ní nǹkan tí wọ́n lé ọ̀hún ò lè tẹ́ gbogbo ẹ̀ tán láéláé ọ̀hún nípa ẹ̀kọ́ òun náà ni ọmọ yóò lówó òun náà gẹ̀ẹ́sọ́ lówó jù lágbàáyé òun náà ló tún jẹ́ president kò lè ní gbogbo ẹ̀ tán wọ́n bá lówó tó pọ̀ jù láyé olè mẹ́jẹ president wọ́n bá ti jẹ́ president yóò tún ní àwọn ọ̀tá tó náà máa lé ká ẹ ò lè ní gbogbo ẹ̀tàn o láyé táwa ẹ ò lè ní gbogbo ẹ̀tàn kọ́bọ̀ wa ní gbogbo ẹ̀tàn náà a jẹ́ pé díẹ̀ náà ní jù níbẹ̀ o ìyẹn ló bá lọ́ọ́ jẹ́ pé ní ayé àti àwọn ayé àti ọmọ tẹ̀lé ọlọ́wọ́ bá nìkan lọ́wọ́ máa ròyìn ara rẹ̀ yìí pé òun ọlọ́wọ́ bá lòun ní gbogbo ti ń jáyé pátápátá torí pé wọ díẹ̀ báyìí ló fún wọ mẹ́wò òun ọba tó wà lè fún ni òun ọba tó lè gbà lọ́wọ́ ẹni òun ọba tó lè ṣe ní bó ṣe wù ú òun náà yẹ kó ká lóko ká darí àlámà àdúrà sọ́dọ̀ rẹ̀. pàtọ́nà ọba àlekọ́ lọ́ba àlè sọ fún gbogbo tó wù kó lè ní láyé gbogbo tó wù kó lè máa léka láyé tó wá yẹn díẹ̀ báyìí náà ni tó bá wa sọ̀rọ̀ àtọ́ ẹ̀kọ́ náà fi wa nà tọ́rù ọ̀n ìlà àdáàbẹ̀ nìgọ̀rì a padà dà ọ́ bí da yẹn náà á dà ọ́ lọ bí wa fi yà ìyà tó ṣe kẹ́ni ìyà tó nípa ẹgbẹ́ ìyà tó lágbára lọ́wọ́ abẹ́ọ́ àti tí ò lágbára àti tó kéré òsì kan tó kéré lọ́dọ̀ lọ́wọ́ ìyà ajọ́ gbẹ̀rẹ̀ àti ìyàmà ẹni tó bá lẹ́tọ̀ ẹni tó tọ́ tí ìyàwó bá jẹ́ òsì bẹ́ẹ̀ ká ti jìyà láyé tó tó lè ṣe déédéé rẹ o kò sí ìyà tó pọ̀ jù láyé tá a fẹ́ yà pọ̀ tó wá ṣe déédéé tó kéré jù gbẹ̀rẹ̀ àti ìyàmà ọlọ́run abẹ́ọ́ ó kéré má kankan àwa gbogbo ìnira tó ń kálukú wa tó ń bá láyé náà sábà o sábà gbé ìnira kú fún wa o ìnira jíjẹ ni ìnira níná ni ìnira àlàáfíà ni ọlọ́wọ́ àbẹ̀ ọ́ dákun mọ́tà ká gbogbo ti ń jẹ́ ìnira kú fún wa káwa lè rí ọ̀sìn dáadáa láyé ká pẹ́ lórí ìsìn ọba náà وجعل ذلك جنة الجنة فردوس الله نكون في وصلى الله على نبينا محمد وعلى آله وصحابه وسلم والسلام عليكم ورحمة الله وبركاته وعليكم.